الله الرحمن الرحيم عن عبد الرحمن بن عمر رضي الله عنهما أن رجلا قال عن عبد الله بن عمر رضي الله عنهما أن رجلا قال يا رسول الله ما يلبس المحرم من الثياب قال لا يلبس القميص ولا يل لا يلبس القمص ولا الأعمام ولا العمائم ولا سراولات ولا البرانيس ولا الخفاف إلا أحد لا يجد نعلين فليلبس الخفين وليقطعهما أسفل من الكعبين ولا يلبس من الثياب شيئا مسه زعفران أو ورس وللبخاري ولا تنتقب المحرم ولا تلبس القف ولا تلبس القفازين قفازين ما باب ما يلبس المحرم من الثياب ورنطا ورحجتي أبرني جدو أبني جدو أبي آه، أنا أقول لك رأيي وأني ní ọ̀rọ̀ hajj tí a bẹ̀rẹ̀ ńgbà náà òun náà ni a tún máa bá bọ̀. báàbù tí a fi bẹ̀rẹ̀ lónìí gẹ́gẹ́ bí alimami al-Maqdisi rahimahullahu ta'ala bó ti wí òní báàbù ma yalbisu al-muhrimu mina thiyab. irú àwọn aṣọ wo lẹni tó fẹ́ gbé harami hajj àbí umra irú aṣọ wo ni máa wọ̀ ma yalbisu al-muhrimu mina thiyab irú aṣọ wo ni alára mi máa wọ̀ ó fẹ́ ṣe hajj ni àbò ṣe umra. حديث على قولني عن عبد الله بن عمر رضي الله عنهما صحاب لانلاني أحد العبادلة وكان عواتي أمام تي أما نوع صحابة النبي يجي كني ألف abadila àwọn abdullahi abdullahi abdullahi ara wọn ni abdullahi ibn mas'ud ara wọn ni abdullahi ibn amri ibn al-aas ara wọn ni abdullahi ibn abbas radiyallahu anhuma ara wọn ni abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma kọlọ́nkọ́ yọnu wọn àti bàbá rẹ̀ sọ̀hádà nebà muhammad sallallahu alayhi wa sallam náà méjèèjì. Ibn Umar ní anna rajulan qala ya Rasulullah ọlọ́rakùnrin kan wá bá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ ń bi léèrè pé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ma yalbasul muhrimu mina siyab irú aṣọ wo lẹni ó gbé harami hajj àbí ti umra irú aṣọ wo ni ìmọ̀ wọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé irú aṣọ wo ló lẹ́tọ̀ọ́ láti wọ̀ tá a bá wo láfùzù hadith yìí gẹ́gẹ́ bí ibn umar ti ṣe rìwáyà rẹ̀ pẹ̀lú tẹ̀bùwíbù ntí àfa makidisi fi ṣe táìtù báàbù yìí ẹ̀rí kọ́ bára wọn mu ntí oní harami máa ṣe kínni tí máa wọ̀ bàbá wa wo ìsìtá nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ó wá fọ̀ lórí ìbéèrè yìí ó wá opposite ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ òun làwọn àlùfáà shurahul hadith wọ́n ṣàlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀. wọ́n bi anabuwa muhammad sallallahu alayhi wa sallam pé irú aṣọ wo ni bẹ́yàn bá fẹ́ ṣe hajj àbọ̀ bá fẹ́ ṣe umra irú aṣọ wo ni kó nígbà tá anabi ọwọ́ adáhùn kí la anabi wí sallallahu alayhi wa sallam la yalbasul gbọ́dọ̀ wọ̀ vẹ́ẹ̀sì àbí singlet àbí ṣáàtì gbogbo orú nítorí bẹ́ẹ̀ làwọn lárúbáwá ń pè ní kíni alcomis àwa ń pè kan ṣáàtì à ń pè kan ní àtúnìkan t-shirt ọ̀kan vẹ́ẹ̀sì ọ̀kan singlet gbogbo ń tọ́ bá rí báàní kọ́dà nù kómsọ̀ lọ́dọ̀ lárúbáwá irú ìjìmọ̀ wọ̀nyí náà kọ̀mísùn lárúbáwá ó pè. plural rẹ̀ wá ní kíni alkomsu gbogbo ń tọ́ bá rí báyìí nú ẹ̀wù. E anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní alára mi ò gbọdọ̀ wọ̀ ọ́ ara mi hajj ló gbé ni àbí ara mi ti umra. walal amaima kò sì gbọdọ̀ lo láwàní al-amaimu plural lòun anabi ń lò ní plural pé gbogbo ntí irú láwàní tí ó bá lè irú kọ̀míìsù tí ọba àlè jẹ́ níjẹ́ kó lò ní plural bẹ́ẹ̀ òun la sọ fún wa ni bí lárúbáwá bá wo sọ irú èyí tèmi wọ̀ yìí kọ̀míìsù náà wọ́n pè irú èyí tí àfa wọ̀ kọ̀míìsù náà làwọn pè àjẹpà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bọ́lọ̀ ti bùn kú ti àjàwá mi alikalimi anabi kúfẹ̀ kan wá pé la yalbasul kumsọ gbogbo orun tẹ́ bá pè é ntọ́ bá ti rí báyìí wọ́n yọ apá wọ́n yọ ọrùn bẹ́ẹ̀ òkè lẹ́sìn wọ sí kèésà ti sàlẹ̀ kọ̀mísùnù ànábì lẹ́yìn ọ̀gbọ́dọ̀ wọ̀. bákan náà ànábì òpé wà lálẹ́ àmàmà ní singulanu àmàmà láwà nìkan ànábì ní wà lálẹ́ àmà ìgbógbó ran láwà ní. kọ́mọ́dé pé àbíbọ́yá rò èyí tí wọ́n ń wí láyé ànábì lànábì lẹ́yìn ọmọ lò láwà ní tiwa yìí kò sí ń gba ànábì ànábì ní orí bẹ́ẹ̀ o àmọ́ ìmọ̀ gbogbo ran láwàní bẹ́yẹn bá ti wà nù hárami àìwé kíni àìwé láwàní. wàlẹ̀ sàràwìlà sokoto gbogbo oníranran ṣòkòtò tó lè wò ó ṣe ẹ̀rí pé léde lárúbáwá ṣòkòtò ẹyọ kan là ń pè ní kíni àṣẹrùwàl bí ṣòkòtò bá ti ń pọ̀ yóò di kíni sàràwìlì àtún wọn pè ní kíníkan ní jamu'ul jamu'i nínú èdè Lárúbáwá aljamu'u ń bẹ àtún wọn ní kíni jamu'u aljamu'i ara ẹ̀ ní sirwalun sarawil sarawilat àpẹẹrẹ mi tún ni rọ́júlún àwọn tá a jẹ́ tó lábùlẹ̀ ẹ̀lmẹ̀ rọ́júlún bàbá ní amújámù plural rẹ̀ wá ní kíni àtún wá pé rìjàláàtì rijalatul qawmi wọn a máa lò bẹ́ẹ̀ anabi ni wàlà sàràwìlà gbogbo bí ṣòkòtò ti wò ó ni oníbọ́tìn ni onínkankan ni anabi ni bẹ́ẹ̀ yẹn bá gbé kọ́dọ̀ òfin mọ́ eh, kẹ̀mbẹ́ àbíbò ni ńláńlá táwọn kan máa wọ̀ ni sèrèwá lòun náà anabi ni gbogbo ńtọ́ bá jẹ márùn ṣòkòtò tí wọ́n yọ ojú téèyàn tẹsẹ̀ kan ọ̀tún bọ̀ lọ́tọ̀ ojú téèyàn tẹsẹ̀ òsì bọ̀ lọ́tọ̀ sẹ̀rù ntí lárúbáwá ń pè sẹ̀rù wà lónìí anabi ni wàhálà sàràwìlà sallallahu alayhi wa sallam gbogbo ọ̀ràn sokoto ẹ̀ńtọ́ bá gbé harami hajj àbógbé tí wọ́n múra anabi ni kò gbọdọ̀ wọ̀. wàlẹ̀ baranisa alburnus irú fìlà kan táwọn lárúbáwá máa dé ọ̀rọ̀ pé ńlẹ̀ yorùbá làwọn bàbá wa máa pè ń fìlà dara tàbí nǹkan alburnus irú fìlà alárúbáwá ni tí máa ga anabi wa láti tọjọ bẹẹ wàlà libara ni anabi tún lóyún náà ní kíni ní plural ó fi hàn pé gbogbo ọ̀ràn fìlà bó ti wọ̀ ọ́ jẹ́ èyàn kì í dé fìlà bọ́ba gbé hara ní hajj àbógbé ti umra. wàlà fìfáàfà arantí oní harami ọ̀gbọ́dọ̀ wọ̀ bọ́ba ti wà nù harami hajj àbí umra wala al-khifaf al-khifafu jamu al-khuffi ohun tí wọ́n fi awọ ṣe tá a máa bọ̀ sẹ́sẹ́ òun wọ́n ń pè ní khufu kò kọ́mọ̀ ládùúgbò tí wàá ń bì yìí àmọ́ lọ́pọ̀lọpọ̀ lẹ̀ lárúbáwá àtàwọn fi máa bọ sọ́ọ̀kì nìhun là ń máa bọ̀ awọ ni wọ́n fi ṣe yọ jọ bàtà tó yẹ pé kò nídìí kéèyàn wọ bàtà mọ́ gan bọ́bá ti wọ kófù àmọ́ jọ sọ́ọ̀kì táwa náà máa wọ̀ bí yẹn òun láàfin máa gbọ́ pé babul mashi ala al-khuffayn bẹ́ẹ̀ yẹn bá wọrú kófù yìí kọ́dà ìsìláàmù ṣe ń rọrùn pé bọ́ọ̀ bá ti sàlùwàlá kó o tó wọ̀ ọ́ bọ́ọ̀ bá bá lùwàlá débi ẹsẹ̀ ọ̀rọ̀ àjẹ omi tọ́wà lọ́wọ́ rẹ omi tó tutù tọ́wọ́ rẹ tutù ni fi pa lórí bẹ́ẹ̀ náà fọwọ́ ọ̀tún pa orí ẹsẹ̀ ọ̀tún kò fi ọwọ́ àlàáfíà pa orí ẹsẹ̀ àlàáfíà bẹ́ẹ̀ yẹn bá ti ṣe léyìí kọ́ máa kírun lọ. anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ yẹn bá wà nù hajj àbí ń ṣe umra àìwọ kíni àìwọ kófò bàtà níta àwọ̀ sẹ́sẹ̀ aláwọ̀ àbí sọ́ọ̀kì náà ara tó súnmọ́ kófò náà ni àbí bàtà lànàbí fi ni wàlẹ̀ ìfẹ́fà kó fò àti gbogbo ntọ́jọ́ sallallahu alayhi wa sallam. illa ahadun la yajidun alayhi ànábì sọ àwọn àwọn oríṣiríṣi nǹkan wọ̀nyí tẹ́ni tó bá ń gbé harami hajj àbí tó bá gbé harami umra tí ò gbọ́dọ̀ ṣe kínní tí ò gbọ́dọ̀ wọ̀. àmọ́ máa bá hadith yìí lọ mọ́lá anábùwà muhammad sallallahu alayhi wa sallam. ọ̀tọ̀ ni bí ó ń béèrè ti béèrè ìbéèrè ọ̀tọ̀ lọ́nà na gbà dá lóhùn ó ń béèrè ní bí bàtà ní ẹ̀dákun kí lèèyàn lè wọ̀ nígbà tá ànábì wa dá lóhùn wa ń dá lóhùn pé kò gbọ́dọ̀ wọ̀ kò gbọ́dọ̀ wọ̀ kò gbọ́dọ̀ wọ̀ ẹ̀kọ́ ńláńlá ń bẹ̀ẹ́ púpọ̀ gẹ́gẹ́ bí bọ́lọ̀ sallallahu alayhi àmẹ́nu wọn bá tá nàbí bá sọ náà wọn kálukọ́ máa wá yọ tiẹ̀ ń bẹ́ gbogbo ibi tó gbà bá wọ wí ibi tí wọ́n ti sàǹfààní ń bẹ́ wọn ni àfi wọn fi máa ròyìn ànábì pé wù tí yá jawami alikali ká sọ̀rọ̀ kínkínní títúmọ̀ rẹ̀ ó sì kárí. torí pé bá anábọ́à Muhammad sallallahu alaihi wasallam bọ́ba fẹ́ máa dá arákùnrin lóhùn ní béèrè tó béèrè kọ́dà àfẹ́ máa wá bíi tákàdá mẹ́rin márùn ó lè wọ nǹkan báyìí ó lè wọ nǹkan báyìí ó lè wọ nǹkan báyìí ó lè wọrú aṣọ báyìí ó lè lórú aṣọ báyìí. eléyìí tó bá ti wá rí báyìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ alukur'an karim níbi tó ń ṣe pé tó ṣe pé ń ta lẹ́tọ̀ọ́ sí pọ̀dùn tí a lẹ́tọ̀ọ́ sí lọ kò pé ń tọ́ jẹ́ ìwọ̀ òun ló kéré èyí tó jẹ́ tọ́ ló ṣe kíni òun ló pọ̀ irú ẹ̀kọ́ tá nẹ́bi kọ́ wa yìí sallallahu alayhi wa sallam kọ́dà bó ń béèrè ọmọ béèrè béèrè òun ni wọ́n tó bá dáhùn irú ẹ̀kọ́ yìí ló fi dá lóhùn. yà mọ̀wùlẹ̀ máa ṣe wàhálà kí torí ń gbà tá nẹ́bi bọ́bá ipá nẹ́bi sallallahu alayhi wa sallam kó ipá nẹ́bi kọ́ dákọ̀ àwọn aṣọ kan gbà náà pé bẹ́ẹ̀ ọba ṣe tó ń kálukọ́ ọmọ wa béèrè pé ìjásọ tòun yìí náà bọ́ sínú èyí tá ànábì ní awọ àbí ọ̀bọ sí àbí ó ṣe anabu muhammad sallallahu alaihi wa sallam kó wá fẹ́ kan dá kan tó kéré pé àwọn tó jìnnà sí ni àwọn tó ṣe kí ni bọ́ bá ti yọ àwọn eléyìí kó ń bẹ́ẹ̀ gbogbo nǹkan yòókù tó kù máa wọ̀ ọ́ ọmọ fi ṣe kínni ọmọ fi ṣe hajj ọmọ fi ṣe umra sátì má ṣe kínni má wọ vẹ́ẹ̀sì má wọ ṣẹ́ẹ̀tì má wọ singlet má wé láwàní má wọ ṣòkòtò má dé fìlà má bọ sọ́ọ̀kì má bọ bàtà má bọ kófì bá a bá ti yọ eléyìí kó ń bẹ́ẹ̀ gbogbo oru pàtàkì jùlọ àwọn ìyàwó obìnrin àti máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà kò síbi tí sẹ̀rí àìsílámù ti dá sọ yàn fóbìnrin pé bọ́ bá fẹ́ gbé hàràmí irú aṣọ yìí ni ọ wọ̀ àmọ́ àwọn tí ò gbọ́dọ̀ ṣe ni sẹ̀rí ọkàn sọ fún ọkùnrin ní ọ̀nà obìnrin ní a ò gbọ́dọ̀ wọ nǹkan báyìí ò gbọ́dọ̀ wọ nǹkan báyìí ò gbọ́dọ̀ wọ nǹkan báyìí. nínú àpẹẹrẹ yìí nínú alukur'an kẹrin gẹ́gẹ́ mo ti pé ẹ̀kọ́ alukur'an là nẹ́bi náà fi rinlẹ̀ sallallahu alayhi wa sallam. bàbá wo nu sọ́rọ́tù nìsa ìbéèrè tí ọmọ wa pé ẹ dákun obìnrin wo lèèyàn lè fẹ́ o irú obìnrin wo lèèyàn lè fẹ́ o ọlọ́run wá dá wa lóhùn nírú dáhùn tá ànábì dáhùn yìí hurrimat alaykum ummahatukum wa banatukum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn wọ̀nyí ni ẹ má ẹnu àwọn díẹ̀ tá a dà kọ yìí ni gíní òun àwọn nìkan lè wọ̀ gbogbo òun obìnrin yòókù ẹ má wọn eléyìí ni ẹ̀kọ́ tá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam fi rìn lẹ́nu hadithi gẹ́gẹ́ bó ti wá nù alukur'an karim náà ipe nbí tá a bá rí nǹkan kan tó pọ̀ tá a rí i tó kéré inú ẹ̀kọ́ ni pé ìta fi máa wá gbàsìkò tá a máa kà í tó pọ̀ nílọ kákó lọ bí ọ́pọ́sìtì rẹ̀ tó kéré ni pé irú nǹkan báyìí tá a máa òun là á káyọ̀ gbọ́ yé pé gbogbo ń tọ́ òun lọ́fà tí ó ń béèrè fi béèrè béèrè lọ́nà kan lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam fi dáhùn lọ́nà mi. nínú ẹ̀kọ́ tí ó wà ń bi eléyìí ni pé eléyìí ń jẹ́ rọ́dù ń jẹ́ èsì fún gbogbo ẹni tó bá fẹ́ máa sọ̀sọ́kúsọ nípa ẹ̀sìn Islam abẹ́ni tó fẹ́ máa wíwíkúwí nípa sunnah nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbígbà wọn mọ̀ tún lélẹ̀ yọ̀ dá wọn tún pélé yìí náà bá mú wọn tún pélé yọ̀ dá bẹ́yìn bá jòkó tó ro làákàyè rẹ̀ ohun tọ́lọ̀ ń yọ̀ǹda fún wa pé jẹ ọ̀pọ̀ dùn tó ní amẹ́jẹ lọ. ń yọ̀ǹda fún wa pé ká mú ọ̀pọ̀ tó ní amẹ́mu lọ. ohun tọ́lọ̀ ń yọ̀ǹda fún wa pé ká wọ̀ ọ̀pọ̀ díẹ̀ tó ní amẹ́wọ̀ lọ. ìrìn tọ́lọ̀ ní àárín gbogbo ibi tọ́lọ̀ ní á dé ọ̀pọ̀ àwọn tó sì lóhùn ò ní dẹ́yìn lẹ́yìn àwa àrọ́mọdọ́mọ rẹ̀ náà ọlọ́wọ́n bá dá nàbí adam aleyhi salam àti yánlá wa hawa sínú ọgbà àdẹ̀rà àlìjánná kí ló wá wí fún ọjọ́ náà ẹ́ ó ní ẹ máa jẹ kulu minha haythu shi'tum ragada haythu shi'tum ibi ọba wù yìí ẹ̀yà sọ́tún ẹ̀jẹ̀ ẹ̀yà síbi ẹ̀jẹ̀ lọ́wájú ẹlẹ́yìn ẹ̀ka tó kẹ̀ ẹ̀mútilẹ̀ haifu shi'tum rọ́gàdà ibi ọ̀wù yìí ni ẹ ti jẹun ní àlìjẹ́nà àmọ́ o wàlà takọ̀rọ̀bù hàdìhì ṣàjàrà àmọ́ ẹ̀rí yọ kàn wàlà takọ̀rọ̀bù hàdìhì ṣàjàrà wàlà takọ̀rọ̀bà ẹ̀ṣẹ̀ wàlà takọ̀rọ̀bà hadihi shajara ẹ̀yin méjèèjì gé ẹyọ kan yìí nìkan ni ẹ má débẹ̀ o kódà bí èèyàn tiẹ̀ ọlọ́run ó ṣe gbogbo wa lọ́mọ àlìjánná torí ní tí a fi gbàgbọ́ yẹ àyà yìí nù ẹ wo bọ́lọ̀ ti ròyìn àlìjánná túbọ̀ lọ́lọ́run ròyìn ẹ̀ ardu ha asàmàwátú ní ti ń jẹ́ àlìjánná nù bí gbogbo ayé gbogbo sẹ́mà ṣe fẹ̀ tó yìí ànábì nífẹ̀ẹ́ ọlọ́run níbi kíni bal jannati gbà yìí tó nù ardu hasamawatu wal ardu bẹ́yẹn ọba tiẹ̀ tí ìwà ma aljanna tọ́lọ̀ ń ròyìn yìí ẹ dákun kéèyàn wá pé Ìlọrin yìí ìlú wa lọrin tá a ti ń sọ̀rọ̀ lónìí bó ti kéré tó lẹ́gbẹ̀ẹ́ aljanna ni torí lọrin kéré púpọ̀ sí aljanna kódà nàìjíríà kéré púpọ̀ sí aljanna kódà gbogbo áfíríkà as a ó kéré púpọ̀ sí aljanna ọlọ́run ní arduha as-samawati wal ard ọ̀dà ká mú léyìí tó kéré jù ní ya Ìlọrin yìí ti kéré sálìjẹ́nà tó yẹn náà ọlọ́run wa ní gbogbo omi tí ń bẹ nù lọ́rin yìí èyí tó bá wù yẹn máa jẹ àmọ́ orí igi ẹyọ kan ní igi ẹyọ kan lásán yìí èyí tó rárá dúró yìí ibẹ̀ nìkan ni ẹ má dé o tí ẹ dákun tí ẹ bá wá ṣe ṣèitọ́n kí ló wá fẹ́ sún yẹn débi igi ẹyọ kan ni ṣe ebi lọ́pàá yẹn débẹ̀ ní àbí kíni ohun tá a fi máa ti ṣe ìtọ́nu ṣe ń gbèsè ayé ẹnìkọ̀ọ̀kan wa nù. anabi adam ti ń ṣe baba ńlá wa ohun tá a sọ débi alayhi salatu wassalam ni pé bẹ́nìkan bá sọ̀sọ́ kú sọ ní ọmọ pé àwọn sàlámù aleykum tún dé wọ́n tún lé wọlé léyìí wọ́n tún lé léyìí ọ̀dà bọ́ ọ bá ronú bọ́mọ ẹ̀dẹ́yìn ọ̀bá ní sàbòsí fún rẹ̀ wàláhì ńtọ́lọ́ ń yọ̀ǹda fún wa pé a jẹ ọ̀pọ̀ bèè tó ní a lọ èyí tó yọ̀ǹda pé ká mú ọ̀pọ̀ jù tó ní a máa mú lọ ohun tó ní ká wò ọ̀pọ̀ jù díẹ̀ tó ní a máa wò lọ ohun tó yọ̀ǹda ká gbọ́ ọ̀pọ̀ jù díẹ̀ tó ní a gbọ́ ni àmẹ́nu díẹ̀ yẹn náà ni ọmọ wa wù wá ṣètọ́ nínú bó ti ṣe fún bàbá ńlá wa àti ìyá ńlá wa nù. àlìjẹ́nà tọ́lọ̀ ń lọ́gbààyè bíi sánmà àtìlẹ̀ igi ẹyọ kan òun gan ni nǹkan èyí tó ní ẹ má débẹ̀ òun gan òun ni nǹkan. kódà nú àwọn onímọ̀ tí wọ́n máa ṣe ìwádìí ìjìnlẹ̀ ń pa alukur'an al kò sẹ́ńtì onírẹ́ kọ́kọ́ látara alukur'an al-karim. wọ́n nínú táwọn oníròyìn àwọn tó bá rí di journalism àbí nǹkankan àbí mass, media, mass communication àwọn náà kẹ́kọ̀ọ́ nú alukur'an al-karim kódà bí wọ́n ní kọ̀ǹfẹ́sì wọn lára bíi ni ẹ rí báwọn ròyìn bá fẹ́ gbéwèé ròyìn kan ìròyìn kan tí wọ́n fẹ́ kí gbogbo ayọ́ káàkẹ́ wò ó wọ́n wàá kọ́ síbẹ̀ bíi pé don't read this má ka àyà yín o gbogbo ẹni ọba wa rí ìwé òun gẹ́gẹ́ bí ọmọ èèyàn ibi don't read òun gan-an ni ọ lọ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní amaka. ìyá yín nìkan ni ọmọ ká o ò lè ka gbogbo ẹ̀ ẹ tẹ́sì ẹ kó àwọn èèyàn jọ ẹ wá jurú ìwé bẹ́ẹ̀ sí wọn ẹ rí i pé ibi dọ́ńtìrì ìdìhun gan-an kí ló dé tó ní amẹ́ka bí ṣètọ́ni ti ń ṣe sígbésí ayé ọmọ èèyàn nù. àwọn onímọ̀ wa ní ọ̀tá téèyàn bá mọ̀ kò kó borí yàn fẹ̀ǹtọ́ bá ní làákàyè ọ̀tá téèyàn lè máa bẹ̀rù kó lè tèèyàn ń sùtá ó lè ṣe kínní òun lè ti ń lúgọ tí ń ṣe bíi ọ̀rẹ́ séèyàn ọ̀tá anabi adam aleyhi salam àti ti gbogbo ọmọ àrọ́mọdámà anabi adam aleyhi salam pẹ̀lú shaitan ọ̀rẹ́ ọ̀tá ń lúgọ kéèyàn lọ ka suratul A'raf ẹgbọ́n lè rí tí shaitan ṣe ń bẹ́ẹ̀ ṣètọ́ni ní tó ti rí báyìí náà òun ọmọ dúró de àrọ́mọdọ́mọ ádámà an àìmánìhìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọn wọ́n wà mbẹ́. wọ́ṣàmà ìdí kọ́dà bí wọ́n bá tún lọ ẹ̀ bí wọ́n bá tún sáṣẹ́ gbé òsì wọ́n bá wọn bẹ́ bí wọ́n bá lọ wájú wọ́n bá wọn bí wọ́n bá rìvásì sẹ́yìn òun dúró de wọn bẹ́ kí ló tún kù. àmọ́ tí ó wá báyẹn nújẹ́ jù ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èdè yẹn lónìí bá wa bá wá fẹ́ mú onímọ̀ràn pàtàkì special assistant special adviser ṣètọ́ nìkan làwa mú òun gan wa ní onímọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ọmọ anabi adama lónìí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo rúdurùdu tó kún ayé tó ń kálukú ń ṣe ń tó wù ọlọ́ọ̀ni ẹ lọ báyìí àwọn èèyàn sì ń yà síbi tí ẹ báyìí pé èèyàn mú ṣètọ́ ni kódà kéèyàn ọmọ kéwú kọ́gbọ́ ẹnu tí wọ́n ní ṣètò ọ̀nì ìṣèfẹ́ ti gbogbo wa tara rẹ̀ jáde èyí ń ti tó kéèyàn ọmọ pé bọ́lọ̀ ti ròyìn pé inna shaytana kana lakuma aw inna shaytana lakuma aduwwun ọ̀tá tó fojú hàn ni o aduwwun mubin ọ̀rọ̀ tá àwa ń lẹ̀ mọ́ mẹ́jọ orí mi tàwa ti ṣètò ọ̀nì kọjá bẹ́ẹ̀. ṣètọ́ ni dúndú ọ̀tá ni ọwọ́ aburú púpọ̀ kéèyàn wá ronú àbí káwa náà bí ó ti yé wa kéèyàn wà nípò kan nísìnyí ọwọ́ wọn jọ dupò wọn àtẹnìkan wá ní ọ̀dà o ti wọlé nísìnyí ta ni ó jọ mọ̀ràn rẹ ọlẹ́ni táwọn jọ dùn ún ni tẹ̀gbẹ́ mọ̀ràn tí ó fi ṣubú ní òfun bọ́rọ̀ ẹni tí ń bá ń fọ̀rọ̀ rẹ lọ ṣètọ́ọ̀nù àbí tí ṣètọ́ọ̀nù wí nǹkan kan fún un torí pé ṣètọ́ni ti mọ bí òun lọ ń tòun ṣètọ́ni kò lè ṣe ìsìwàlìjẹ́ náà ọlọ́run ti parí ẹ̀ ó ti wà ń bẹ̀ ọ jáde kò sì ní padà síbẹ̀ àmọ́ ṣètọ́ni wa ni àwọn eléyìí tí o torí wọn léhùn yìí báwọn náà ti wá wọ bẹ̀ á máa wò ẹ dákun torí tọ́lọ́run bí tá a fi yà sílẹ̀ yìí ni pé tátara hadith anabi kẹ́kọ̀ọ́ uslubu mẹtọọdù tá anabi lò yìí mẹtọọdù alukur'an kẹrìmù ó sì tawájí fún kankan yìí kílè yẹn máa wọ anabi ní mawulẹ̀ máa wá ní tẹ̀ yẹn máa wọ kọ́ amẹ́nu eléyìí tó ní wọ ẹni èjì ẹ̀ta ẹ̀rin. Ah, kílè alẹ́ irú obìnrin wo la lè fẹ́ ọlọ́ọ̀ni ẹ̀ mawulẹ̀ dààmú àwọn tẹ̀ lè fẹ́ pọ̀ amẹ́nu àwọn tẹ̀ gbọ́dọ̀ fẹ́ ẹni èjì ẹ̀ta ẹ̀rin nfin hàn pé àṣẹ ntọ́lọ́ ń yọ̀ǹda fọ́mà nẹ́bí àádámà káfi gbádùn ọkọ̀ jẹnu díẹ̀ tó ní nítorí tara tiwa náà ká má débẹ̀ lọ. àmúṣe ni láàánú pé gẹ́gẹ́ bí ṣèitọ́n ẹnu bí díẹ̀ nìyẹn ibẹ̀ ni ọmọ wa wu ọmọ èèyàn. kápadà sórí fíkìwé hadithi táǹkà. àwọn onímọ̀ wa wòye sí hadithi yìí pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó tíya jawami alikalimi wọ́n ní nta nẹ́bi sọ nínú ọ̀rọ̀ yìí sallallahu alayhi wa sallam anabi ni la yalbasul kumsa wala al-amaim wala sarawilat wala al-baranisa wala al-khifaf tẹ́ ẹ bá wo ọ̀kọ̀ọ̀kan nu tá nẹ́bi tọ́ka yìí gbogbo ntẹ̀yàn máa wọ̀ àtẹ̀yí tí ń wọ̀ lẹ́gbẹ̀rún ọdún àtẹ̀yí táwa ń wọ̀ lónìí àtẹ̀yí tá máa wọ̀ lọ́la kò lè jáde kó nu tá nẹ́bi wí lọ́nà wo nínú kéèyàn wọ bùbá báwa bá pèjú wa ń bùbá àwọn ìbò pèjú wọn ní kíni ṣáàtì bíi tí ni bíi nǹkan kan ṣáàtì ni àwọn lárúbáwá ó pèjú wọn ní ẹ fọwọ́bù náà làwọn máa pè irú èyí tí wọ́n máa wọ̀ tí máa gùn yẹn. ajẹ́pà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé gbogbo orú aṣọ bá ti rí bẹ́ẹ̀ òun ni mo fi sọ fún wa pé aṣọ téèyàn yọ ọwọ́ mbẹ tí ó yọ ọwọ́ àlàáfíà mbẹ tí ó tún yọ ọrùn sí i èèyàn gbọ́dọ̀ ṣe kínní èèyàn gbọ́dọ̀ wọ̀ irú èwo là á máa wọ̀ òun ni àrídà aṣọ ọ̀dàbúra ẹ rí i pé kọjọ kọ mí sùn lọ́nà kankan anabuwa muhammadu sallallahu tó kó ń ni ó ní wàhálà àmà a tún wá ronú pé ọ̀dà èyí tá a máa wọ̀ sórí ńkọ́ nínú kéèyàn owó láwà ní àbí kó sékíní àbí kó dé fìlà ànábì sọ méjèèjì a jẹ́ pé gbogbo ntẹ̀yìn ọba wọ̀ sórí náà yóò wé ni yóò dé ni bọ́ba ti wà nù kíni nínú harami kó jìnnà sí ó kó àwọn tí a tàtìsàlẹ̀ wọ̀ gẹ́gẹ́ bí ṣòkòtò àbí gẹ́gẹ́ bí kíni bàtà ẹ̀ẹ́d eh, sọ́ọ̀sì. Eh, kófù anabi tún wí yìí nìyẹn sallallahu alayhi wa sallam ẹ dákun kí ló tún kù lẹ́yìn ó tún wọ nípa báyìí ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ tá anabi wa gbé kalẹ̀ yìí ó wá máwọn onímọ̀ wá sọ ọ́ di ìrọ̀rùn wọ́n wá gbé dájọ́ kan kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ò wá mọ tí ò ní fíkírù tí ò lágbọ́yé ẹ̀sìn wọ́n wá ń si ntáwọn onímọ̀ fàyọ́ nu hadithi yìí wọ́n wá ń si gbọ́ lónìí. àwọn onímọ̀ báwọn ṣe máa wòye sí nǹkan ni pé gbogbo ntá nẹ́bi dàpọ̀ yìí bá a bá tiẹ̀ ní ká kọ̀ọ̀kan tó kó gbogbo ẹ̀ jọ kí la lè pè é rí wọ́n ní alimakhib alikeni alimakhib ẹ̀rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀rọ̀ àfikún wọn wà ní ẹ̀ńtọ́ bá wà nù hàràmì la yalbisu màkìkọ̀ láàyè lbísú kò gbọ́dọ̀ wọ màkìk. àwọn èèyàn wá ń sin màkìtù gbọ́ lónìí látàrí àìní fíkìwù hadith àti fíkìwù sunna nabi tó sallallahu alayhi wa sallam. nínú tèmi gan ti rí practically ni ẹ jẹ́ n fún yín lápèjúwe kan àwọn èèyàn nínú àwọn tí mo rí tí wọ́n máa gbé harami àwọn kan wá lọ ṣe bọ́tìn bíi bọ́tìn eléyìí tá a máa ń press yẹn wọ́n wá ṣe é sí etí aṣọ ìmọ̀bóyó ti dé nàìjíríà ń bì bọ̀tẹ́ ní wọ́n bá ti lọ hajj rí yóò ríro àwọn èèyàn tí máa ṣe bẹ́ẹ̀ láwọn ìlú kan wọ́n wá fi bọ́tìn yìí sétí aṣọ tí wọ́n dàbò ara wọ́n wá sin lọ. Lo ìsàlẹ̀ báyìí abẹ́lòmíì nínú nàìjíríà àwọn nàìjíríà náà máa ṣe yún yóò lo píìnì yóò wá fi píìnì mú aṣọ yóò wá tó wá báyìí. tábà wá ní kí ló dé yóò ní àwọn ah, ọ̀fẹ́ ràn ni torí pé béèyàn bá ti ràn ó ti di kíni ó ti di kíni ó di mahid ó ti di kíni mahid pé wọ́n sì ní kéèyàn wọ́n là yọ̀wá ni wọ́n là nẹ́bì ní kéèyàn ọmọ wọ aṣọ tí wọ́n fi òwú rán pé ànábì ní ká máa wọ kíni mahrik aṣọ tí wọ́n ṣe kíni aṣọ tí aṣọ kan bẹ tí ò sówù mẹ ni mo fi ní alhaltu fil mafahim lédè lárúbáwá muhayyatu yàtọ̀ fún kíni mahrik ìyàtọ̀ bíi sánmà àtìlẹ̀ níbẹ̀ láàrin wọn àmọ́ ń gbọ́ pé ń jọ̀hún ẹ̀rí pé wọ́n yẹ wọ́ nígbà tó di pé ọ̀pọ̀lọpọ̀ àìmọ pẹ́lẹ́ kéwà àìmọ makéwu tó lọ́fà wíwọ́ tí wọ́n ń wọ fáwa nísìn ọ̀pọ̀lọpọ̀ tíra àti gbogbo àwọn ìmáàmù ṣáfì ìmáàmù máàlìkì nǹkan kanké kọ́dà àwọn èèkàn máa sí i nípìnlẹ̀ wọ́n kọ báwù bí ìgbà tí wọ́n kọ kíni tí wọ́n kọ táwù ni bí ìgbà tí wọ́n kọ sáwù ni ibi síyáàkù kọ́ńtẹ́kìtì tí kálímà kọ̀ọ̀kan bá wà lẹ́ẹ̀fì mọ̀ pé báà lélẹ́yìí eléyìí ọ̀gbọ̀dọ̀ jẹ́ Taa lele lè léyìn eléyìí ọ̀gbọ́dọ̀ jẹ́ kínní bal Qur'an kẹrìmù lákọ̀ọ́kọ́ bó ti wà ń kíkọ́ kalẹ̀ nìyẹn. nípa báyìí ni pé mọ̀kẹ́yìtù táwọn kọ kìí ṣe mọ̀káyàtù o mọ̀káyàtù lásọ tí wọ́n rán àmọ́ ní ti ń jẹ́ mọ̀kẹ́yìtù kéèyàn lọ wo gbogbo dikẹ́nárì lárúbáwá pàtàkì jùlọ àwọn tí ń bá ń túmọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà torí ká tún pàkíyèsí ń pa eléyìí náà àti sọ́nà àwẹ̀ tó lọ pé kìí ṣe gbogbo nǹkan náà lèèyàn máa lọ gbé dikṣẹ́nárì fi túmọ̀ o èèyàn gbọ́dọ̀ gbé dikṣẹ́nárì ọmọ fi túmọ̀ alukur'an kẹrim tafsiru ni wọ́n fi túmọ̀ alukur'an kẹrim èèyàn gbọ́dọ̀ lọ gbé dikṣẹ́nárì larubawa kọ́mọ fi túmọ̀ umdatu al-ahkam yọlọ wakini shuruhu shuruhul hadith bi fathul bari bi sharhul imam nawawi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alimahitu lédè Lárúbáwá táwọn afa onífikì ń wí wọn ní máa fòsìlà máa fòsìlà ala hayatin muayyanatin máa fòsìlà ala hayatin muayyana òun ni ń tá tó ṣe déédéé páàtì kan nù bọ́dì wa pé ibi làá máa wọ ilé yìí fún lápèjúwe nísìnyí èyí tá a ṣe tó ṣe déédéé rí pérí láàmà ṣe ni láàmà dé sí màkéjùnù èyí tá a ṣe níbi ṣáàtì àbí bùbá pé a òkè ara láàmà ṣe ni láàmà wọ̀ sí ntí ń jẹ́ kí nu màkéjùnù èyí tá a ṣe pé sálẹ̀ ara láàmà wọ̀ sí àtẹ̀sẹ̀ ọ̀tún bọ̀ ká àtẹ̀sẹ̀ òsì bọ̀ ohun táwọn ń pè ní kí nu nìyẹn bẹ́ẹ̀ bá wá wò ohun tí mo wá wí nísìnyí ẹ rí pẹ́ni tó fi pínì àbí bọ́tìn tó wá sìn wálẹ̀ ẹ dákun ọwọ́ mọ̀kéjù àbíkọ̀ wọ mọ̀kéjù ó ti wọ mọ̀kéjù. bá wí bí n ti ń wọ ẹ̀wù torí n táwọn gbàgbọ́ ni pé ń wọ̀ kan sórí ń wọ̀ kan sókè ara ń sì ń wọ̀ kan sí ìsàlẹ̀ ara. lára fíkìú hadithi wa ni pé béèyàn bá wá kúkú múláwà ní irú táwọn bàbá wa tí máa tóbi nì tọ́wá fi gbé hàrà mi gan kọ́ láwà nínú ẹ̀ ni o ó kú wá ṣe kínni láwàní gan lọ́wọ́ á ní bóyá nǹkan kan ṣẹlẹ̀ láwàní rẹ̀ bọ́ omi aṣọ ara mi rẹ̀ àbọ̀dọ̀tí ọwọ́ lòun ní láwàní nínú ẹrú wọ́n wá mú láwàní jáde ó sì tóbi ó tó ṣe kínni ẹ́ ó tó dàbora bí yẹn ti máa gbé ara mi nìna kéèyàn wá jáde kó wá pé aa haram anabi ni la yalibasu ala anabi lẹ́yìn ọ̀gbọ́dọ̀ wọlá wà nù hàn èkìtì dọ́ òun náà sì ń bẹ́ẹ̀ mbẹ́ o. níta ànábì wí ni pe ngba téèyàn bá wé e sí kínni òórí ló dé wọ̀ àmọ́ bí yẹn bá wá mú láwà ní tó tóbi tó tó bóra èyí wọn jẹ́ láwà ní mọ́ ó di kínnu ó dèrè dáhùn nìyẹn so o jẹ kéèyàn ọmọ eléyìí ni kéèyàn ọmọ nta ń pè ní kéèyàn qawaidu tafsir al-ayat wal ahadith khasatan àwọn tó bá nídàájọ́ kíni ṣẹ̀ríà nù. No ọjọ́ ti lọ insha allahu ta'ala lórí hadith yìí náà láti bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ ọlọ́run jẹ́ àjùgbà náà lọ àmọ́ eléyìí tí a gbọ́ yìí náà ọlọ́run ọba kò jẹ́ ó ṣe wá láǹfààní. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ẹ dákun kí a tó béèrè ìbéèrè ẹ dákun ẹni sùúrù ẹni sùúrù ní ìtẹ́jú kan ọlọ́run ọba kí ó jẹ́ ká máa bẹ dáadáa pẹ̀lú àlàáfíà ara gbogbo àwa tí